قالوا فإنك بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ استقامة kò sí ọ̀rọ̀ ọlọ́run èyí tí a mú mi ọgbọ́n nínú ẹ̀ òun náà ni agbọ́nrin ọ̀rọ̀ nípa Suratu Yusuf ìtàn ànábì olókìkí ànábì ọlọ́lá ànábì tó ní ẹ̀sìn tó tó wá ní ọlá mọ́ àwọn náà ni ànábì wa Yusuf alayhi salatu wassalam kì í wá sí ọ̀dọ̀ wọn nìkan láti ń kọ́gbọ́n ẹni àkọ́kọ́ ta kọ́kọ́ ń mọ ọgbọ́n lọ́dọ̀ rẹ̀ jùlọ nínú súrà yìí wọn náà ni bàbá wọn súrà kan gbórúkọ ànábì wa Yusuf lérí alayhi salatu wassalam sábà ní káta alẹ́ kátùnkà bí ta ti kẹ́kọ̀ọ́ jùlọ òun náà ni ẹ̀kọ́ tó wáyé látọ̀dọ̀ bàbá wọn ti ṣe títí di ìsìn náà torí wípé àwọn tó lọ síbẹ̀ ò tí ì wálé kódà nígbà tí wọ́n ti rí nítọ́sẹlẹ̀ tí kì í bá ṣe tí bàbá ń pẹ́ ń lé wọn àbàtí lọ́mọ́ ṣùgbọ́n nítorí pé ẹ̀mí ọ̀ láàrọ̀ dúkìá láàrọ̀ ká ní wípé ilé ọgbà oko nǹkan nǹkan tí wọ́n ní ẹran tí wọ́n ní tó ń sìn ní ilẹ̀ wọn pa á ti fẹ́gbẹ́ kan wọ́n pè á ti dé dáàmà gbígbà ṣùgbọ́n nítorí pé bàbá ń bẹ nílé ìyá ń bẹ nílé ẹbí àti ìyàwó àtàwọn ọmọ tí wọ́n náà ń bẹ nílé ni wọ́n tún fi kúrò ní nítorọ̀ padà lọ síbi tí wọ́n ti wá gẹ́gẹ́ bí tí mo sọ fún wa ní àwọn ìjókòó tó rí kọjá yìí pé ọmọ nàìjíríà lákòókò tá a wà yìí majority wa tí mi bá tún ju majority lọ ní dáàbá pè wá nù láàfẹ́ dúró sí nàìjíríà kódà ń gbẹ̀yìn tẹ́ ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gan tó yẹ kọ́kàn yóò balẹ̀ tàbá ní nínú kọ́ ọmọ wà nàìjíríà nínú kò tiẹ̀ lọ Canada mo lérò yìí pé kò sẹ́ńdá ìdíjọ́ sọ fún ọ̀fẹ́ dún nàìjíríà náà tí mo wí gan ẹ̀fún jàpá àbí ọwà ní. ọmọ ẹlẹ́sìn sí nàìjíríà yóò gbé náà níbẹ̀ náà sí náà náà níbẹ̀ náà. South Africa ń South Africa ń ó rà mí òun náà áfíríkà náà lòun náà ọkàn jẹ́ pé áfíríkà funfun làwọn egypt tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí gan-an a bá ní ìwé ló pèfà àfà ojú ẹ̀rí jẹ́ ní ọlọ́run púpọ̀ ọ̀pọ̀ tí wọ́n wó lọ́ọ̀kan yìí ìgbólóhùn tí mi sọ ló mú àbí àbí nàìjíríà rẹ̀ náà lọ́wọ́ mo lérò pé gbogbo àwọn èèyàn náà ni wọ́n tó sọ fún nǹkan àlọ́ náà egypt náà ni o ìtàwọn àdébẹ̀ kọjá sí pé ìyà tí wọ́n máa jẹ́ ń bẹ̀ ọkọjá ti nàìjíríà ìlú ọba ti rọrùn àkàwọn ní tó ń bẹ̀ ọ́ especially tí ọba sáàbò látún fi ń send message dáwọn aláṣẹ ẹ mójútó ààbò ìlú dáwọn yìí ìlú tí ọba ti sáàbò ń bẹ̀ kò sí lọ́síwájú kàkà fún gbogbo ẹ̀ máa bàjẹ́ olóko ò ní ráàyè lọ sóko olódò náà ò sì ní ráàyè lọ sí odò kò náà lọ́fàá tó Ibrahim gbangba gbangba èyí Saudi Arabia ń jẹ mọ̀nà rẹ̀ ní ìsinmi èyí tí Saudi Arabia ti ń jẹ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹnìkan ò Ṣé wọ́n bá ní nǹkan àkọ́kọ́ tí ẹ̀kọ́kọ́ máa ń sáré rẹ̀ fúlù ẹ̀ òun náà ní fọkànbalẹ̀. Ìṣe pé ààfẹ́ ṣe nǹkan mú fọkànbalẹ̀. Gbogbo àwọn alẹ́kẹ́rẹ́ kan máa fi fọkànbalẹ̀ sínú ìlú ti Nàìjíríà yìí, àwọn gan ti ń páyà. Alọ́njọ́ kan láti àárín sọ́nà ìdìbò Ògbómọ̀ṣọ́, láti ìdìbò sógbómọ̀ṣọ́. Bàbá kan ọlọ́pàá kan nínú gbó kẹ̀kẹ́ sáà ọlọ́pàá ìwọ náà máa gbọ́ sí ẹ bá ń ná ọlọ́pàá àwọn ọlọ́pàá pọ̀ láàrin ọlọ́pàá ọlọ́pàá ń bẹ láàrin ṣùgbọ́n ọlọ́pàá pọ̀ láàrin náà lọ́ba ní àmú wa múlẹ̀ àṣòwò ńlẹ̀ ó ní àwọn ṣàdúrà kan fún yín máa wò ó àdúrà tọ́lọ́mù fẹ́ sí nǹkan lọ́wọ́ ní ọ̀tẹ́ ń gbàgbé ìṣẹ̀lẹ̀ wọn àìmọye tí mábìlítà máa ń pàdé lójú ọ̀nà ó ní àdúrà tó ń ṣe fún yín ó lóun ti màkútó ń bá ṣe ọlẹ́fun nìkan ẹ̀yin ọlọ́pàá náà máa bá ara ṣe tó báyìí wọ́n bá sọ níjẹta wípé ẹni tí ọba máa gbàdúrà ṣe kò lè rí ṣe bá rà ẹni tí ó ṣe bá rà àdúrà ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ́kọ́ náà bí wọ́n ti ṣàtúrà yìí yóò máa àdúrà ṣe ibi pípọ̀ ọ̀fẹ́ fún gan yóò wá máa tọ̀ tí tí ibi tó fẹ́ gan pé ó yà ìtàn sí ọ yóò sàdúrà dé ẹni tára rẹ̀ ọ̀yà yóò sàdúrà dé bí ẹni tó ọmọ ọ̀rọ̀ rẹ̀ ò ní kú yóò sáré pé káńtà bọ̀ọ̀lá àmúnú ẹ̀ tó rí lóògùn tó fi mọ́ jáde ó ní ọlọ́run ní jẹ́ kí ajínigbé ó gbé yín gbé ń tọ́lọ́pàá sí ládùúgbò àrìnrìn mo sọ́rí fúnjọba ǹgbọ́nà ìpè tó ń lọ́yẹ kọ́ máa sọ owó bí mi bá ti ẹ̀ ń fún ẹlòmíì pé ọlọ́run jẹ́ ká ojú ọgbẹ́ ebí mi ìṣẹ̀yọ ọlọ́pàá ń tèmi ti security ń tèmi nígbà security bá ń sọ bá àwọn sọmọ fún sọ fún wa apá àwọn ọ̀gá ajínigbé nìyẹn àwọn òmúra sí yan àwọn òtí ẹ̀ tí wọ́n bá wọn sọ̀rí tó ibi àti lọ náà ni pé anábìwa Yusuf alayhi salatu wa salam wọ́n wà ní mísọ́rọ̀ báyìí àwọn ọba kan wọn náà ti wà pẹ̀lú wọn àwọn náà wá ń wò báwọn náà wà pẹ̀lú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí àrà tí wọ́n dá lánàá òun náà ni pé wọ́n ti dìtẹ́tì pé áà àtìléla wa tá a wá ń ṣe bí àlejò láti ẹjọ́ wọ́n ti mọ̀ pé ilé làwọn wà wọ́n lè fi gbóòórùn lára ọ̀rọ̀ tí àbúrò wọn sọ wípé ilẹ̀ ò ní gbóná máa wọn. tí wọ́n bá mọ̀ pé ilẹ̀ ó gbóná ní sáà pé ọ̀rọ̀ tí wọ́n tún fẹ́ lẹ́yìn òní sí sọ́mọ́ alábíwá Yusuf aléṣọ́láṣọ́ sàlám ẹgẹ́ bí n ta kílánà tí wọ́n ti wá sí fáwọn ẹ̀gbọ́n wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti clear pé èmi rèé náà lẹ́rí mo tó dáa sí mo ti dáa ju yín lọ mo tún rẹwà ju yín lọ mo nímọ̀ ju yín lọ mo lọ́lá ju yín lọ mo níyàn ju yín lọ gbogbo nǹkan tí a fi ju yín lọ mo ti kí ni mo fi ju yín lọ lẹ́yìn ìgbà náà àwọn àti wá sí fún un ní àbí tó wá àti pé innahu man yattaqi wa yasbir inna Allah lẹ́yìn ìgbà tí wọ́n ti wá sí tí àbá dẹ̀ rúfin ẹgbọ́n márùn-ún arúfin ẹ̀ ń tó rúfin tó jẹ́ sí pé ẹlẹ́sẹ̀ ni tó bá dúró wájú rẹ tó bá ilé ṣe wá sí fún ọkàn rẹ pé kò síyà ẹni tó mú ohun ẹ lọ́wọ́ ẹ̀ pé ọjí nǹkan rẹ̀ wà mú báyìí wọ́n ti wá sí fún pé ẹ sọmọ kọ́lọ̀ ní wà sáárì kò wà sáárì kọ́ tó bá pọ̀tọ̀ ọ̀run ọwọ́ ń káyà fún ọ́n káàrí fún ọ́n sọ pé kọjá nǹkan ní nǹkan ojú kòkòrò lélẹ́yìn kọjá ẹ̀dákan ó rí pé ọkọ̀ ti mọ̀ pé ààrùn kò sí yá wáyà sí tí ànábì Yusuf sẹlán ààrẹ sọ̀rọ̀ àti àwọn tó wà ń orí tí wọ́n ti ń gbé ọ̀rọ̀ kalẹ̀ létò létò wọ́n tó wọ́n tó ọ̀hún fìlà náà káyìlà wọ́n tó sọ dáká àlẹ́yìn náà wọ́n sọ kọ̀ǹdíṣàn wọn wọ́n tó sọ bùkátà wọn nígbà tí wọ́n ti gbọ́ pé ó ti wá àti yìí ọkàn wọn ti balẹ̀ làwọn náà fi yà tètè lo opportunity òun náà láàyà tòní àyà opportunity láàyà tòní ẹ̀ẹ́dẹ́gbẹ́ni àyà opportunity náà ní gbogbo ẹni tí wọ́n náà bá tẹ̀ ẹ jẹ́wọ́ ẹ̀tẹ́ fún àti kí ni wàhálà ọwọ́ máa rùn pàkiri náà ni o sọ ma pé sọ ma pé inú ẹbí rẹ ẹnìkan wà tí ọ máa ń ràn ọ lọ́wọ́ tó lè fẹ́ ṣẹra yín òsín jẹ́ ọ̀dà sí lọ́bẹ̀ lé ọkú òbí tó ti ń jẹ tó ti ń gbádùn ọba tó ń fẹsẹ̀ rìn kiri ọba ń fẹsẹ̀ gbálẹ̀ kiri ọba ní èmi kọ́ mi ò ní bẹ̀ ẹ̀ ọjọ́ lọ opportunity kò tètè tọ́ba ti rójú lẹ̀ tọ́ba rọ̀ ń jọ́ kan ọ̀yà lọ́bẹ̀ òun náà láyà tò ní ìmọ̀sọ̀fún apá wọn ẹ̀gbọ́n ànábìwá Yusuf àríṣọ́ra ilé ẹlẹ́kọ̀ọ́ wọn ti wá gbogbo tó fẹ́lẹ̀ tí wọ́n yẹn kò sẹ́ńtì òní lára kéta kò sẹ́ńtì òní lára mọ́mọ́ ibùdó tẹ̀ ní àwáhìmọ̀lá ọ̀sán wọ́n ní kò sí ẹ̀dá dọ́lọ́ ní dájú òsì kéta nínú ẹran rẹ̀ mọ́tò fún iná ní ẹ̀kọ́ tó dé kọjá náà ìjẹ́ títí ọlọ́run gan sọ wípé wà mẹ́rin ṣàrùn rẹ̀ ha sí ní ìlà hasada. nígbà wọn ní tó dáburú ìdá hasada ní ẹ̀bá ti fi hasada gbogbo yìí ni hasid kò sẹ́ńtì ò ní hasada lára mọ̀ nígbà wọn lè yàn ọmọ gba ẹ̀sẹ̀ ìgbàtọ̀ ọba lù ọmọ akẹ́kọ̀ọ́ sí wọ́n tó ṣe àbí òyọ́bà dị ó ti rí ní orí ó e ìbákanú maso rẹ̀ mọ́tò react tó ọba ti react ọ̀dẹ̀ṣẹ̀ wọ́n ní kò sẹ́ni tọ́lọ́ ń dá yóò sí lára ẹranko gan ti hásàdù ara wọ́n wà àkókò tó tóbi gàgàrà ní ìsìtí kan tó yóò lè lọ yìí èyí tí wọ́n lọ sọ̀rọ̀ pé ah, náà lè ti <laughs> àwọn tó fa ipò mọ́ra wọn lọ́wọ́ ní kíní tẹ́ǹsì lọ́nà ẹni tó já mọ́ lọ́wọ́ ẹni tí ọ̀já mọ́ lọ́wọ́ sọ̀rọ̀ pé kò ní ní nǹkan mẹ́rin nígbà wo láti máa bú onígbà tó bá rí a ṣùgbọ́n pọ́ máa dámọ̀ wà wá tí ò hasad lára rẹ̀ kò sí ọ̀sẹ̀ tí ò ní lára ìgbà tí wọ́n máa dẹ̀sẹ̀ náà lọ́lọ́run sọ pé ìdá hasad ọ̀nà ìṣàrẹ̀ hasidin ìdá hasada náà tí o bá ti sí ìdá hasada ń kò sí wàhálà ṣùgbọ́n máa pa náà nítorí àwọn yìí òun náà ni hasad kìíta tẹ́ni mọ́nì eh, tẹ̀m̀bẹ̀lẹ̀kún òun ló ṣe wọ́n lọ síbi tí wọ́n lọ àwọn sọ pé àyà opportunity lélé gbogbo táwa náà bá ṣe ń jẹ́ ọ̀dá síta àti bínú síra wa ẹ̀jẹ̀ abẹ́ o lọ́wọ́ afẹ́ tó fi jẹ́ sí pé àwọn ọba kan yìí wọ́n bẹ àdábìwá Yusuf ààrẹ ìṣọ̀rọ̀ wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́lọ́run fi dá alẹ̀ lónìí nínú àyà tòní sọ́dọ̀ tó Yusuf àyà 91 92 bẹ̀rẹ̀ láti kẹ́kọ̀ọ́ tòní láti lẹ́yìn bàtà sọ pé a'udhu billahi minash shaytanir rajim a'udhu billahi minash shaytanir rajim ọlọ́run bá wá sọ pé qalu tallahi laqad atharaka Allahu alayna wa in kunna la khati'in qalu tallahi laqad atharaka Allahu alayna wa in kunna قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم قال لا تفريب عليكم اليوم قال يغفر الله لكم يغفر الله لكم قال لا تفريب عليكم اليوم يغفر الله لكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين وهو أرحم الراحمين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين eeaụ asọ̀fí ayé opportunity ni àwọn ọmọ ọba kan Yusuf wọ́n ní lójú ẹsẹ̀ bí wọ́n ti ń gbọ́ tọ́ba sọ pé ìfà iná lọ àlàyé ń àwọn náà yá tètè ló kọ́ lù wọ́n pé tàlọ́ọ̀ Òbí lè méjì ń ta fẹ́rin lẹ̀ gbẹ̀ngbẹ̀ng tí olúwa la fi búra. Ìta fẹ́ sọ lẹ́yìn ta lọ́yìn yìí kò tí ojú ń bẹ̀ àádá òsùn mọ́ àti sọ̀rẹ́ ní àjùkájú tẹ́lẹ̀ àti gbà fún ọ àtẹríba fún ọ ìwọ lọ̀gá wa. Ìjá fi múta lọ́yìn wá nìyẹn òṣèlú pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ tó jẹ́ sí pé wọ́n ní láti kọ́kọ́ ká gbogbo tànà ńlẹ̀. Tànà ni wípé bọ́ì àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó lè jọ̀gá jẹ́ ànábì ọlọ́run láàrin wa táwọn ẹnìkan bá ti ẹ̀já ọlọ́run láàrin àwọn ọmọ Yakubu ẹ̀gbọ́n wa Yahuda rẹ̀ntọ́tẹ̀lé náà lẹ́ẹ̀kọ́ jẹ tí wọ́n kékeré yìí tẹ́lẹ̀ pé gbọ́dá pé ààrẹ wọ́n ti bí mi síbẹ̀ ni wọ́n ti wá tó á ọlọ́run máa lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tó ti wà ńlẹ̀ àwọn àròrí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jẹ́mẹ́ fi kánlẹ̀ náà ní búra wọ́n á ní kọlu tàlọ́ wọ́n ní ìdíjẹ́ fi mú tàlọ́ àìwá ni ààyè jẹ́ wà alẹ́mì Yusuf ó ti fi hàn wọ́n pé kọ́dímọ́ ní aláhù ẹfẹ́ kọ̀ ẹfẹ́ gbà àti jù yín lọ

Àwọn ẹbí ọlọ́run ọba búra pé àwọn ayé gbólóhùn padà. Anábì Yusuf tọ́tọ̀ kọ́dé máa ń nà lọ́wọ́ ara iná. Ẹnu fẹ́ máa wò pé bóyá ọ̀kan náà tó kọ́dé máa ń nà lọ́wọ́ ara ìkì. Láàmà ẹ̀fẹ́ ìfẹ́ òfin wọn ò ìbẹ̀rẹ̀ wọn ní làkọ́dẹ́ torípa àwọn òrí bí tí ọlá Yusufu dé Yusufu lọ́mọ bí lọ́la àwọn dé lọ́jọ́ sọ pé kọ́dé máa ń nà lọ́wọ́ alẹ́ iná ọ̀rẹ́ bẹ̀rẹ̀ pé anábíwá Yusufu sọ pé díẹ̀ lẹ́rí yóò ẹ̀yẹ́dẹ́ wáyé ẹ̀ẹ́dẹ́ rí nǹkan kan <laughs> ní ti mẹ́lẹ́yẹ̀fà àwọn ẹ̀gbọ́n òtùwà rọ́láhùn tán àwọn òun lè máa sọ gbogbo ẹ̀ àwọn ní ìlàpádé ẹnu díẹ̀ táwọn owó ìgbà ẹnu díẹ̀ tí wọ́n nú ọlá tọ́lọ ń fọ ìgbà àti gbogbo nǹkan kọ̀ọ̀kan táàrin ìgbà ìgbà ní ẹ àtó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ wá lè táàrin làpádé àtàwọ́kà lọ́ọ̀hún alẹ́ náà làpádé àtàwọ́kà lọ́ọ̀hún alẹ́ náà aláwọ̀ aláfẹ́ dànábì ọlọ́run àjẹmọ́ ìwọ́lọ́lọ́run gbé e fún òun. ní ta níta ti lé ọkùn lé náà ní pé ká lè bá di ọba ọmọ lọ́dọ̀ bàbá wa àti ìyá wa tó ń ti bẹ́ẹ̀ náà ìwọ náà ló tó padà di ọba ọmọ lọ́dọ̀ bàbá ní ká dà lẹ́ka tún sà tẹ́sìn ó ti dùn á lọ.

Àà ọ̀dọ́ wálé kú tí máa gbó ìgbẹ̀, àwọn aláàmú oúnjẹ lọ́dọ̀ rẹ báyìí. Eh, gbogbo nǹkan tí èèyàn fi ta yí tó yẹ pé fún ọ̀dọ̀ wálé ẹ̀kọ́ wá sí àti tẹ̀sìn náà, ọ̀dọ̀ ẹ̀ ladarí ẹ̀fà. Wọ́n ń sọ pé láàárín yìí pé fẹ́ apologize níwájú ẹni tá a ṣe tí ọ̀dà sí pàápàá jùlọ tọ́lọ̀ ń bá kẹ ṣe pàwà aláṣẹ kó tó di pa sọ pé ní táà sí ọ̀dá ẹ jẹ́ ká kọ́kọ́ jẹ́wọ́ dáadáa tó ṣe fún wa náà ẹni pé ẹ̀sì sábẹ́ wí lọ́lọ́ apalẹ̀ mọ́nù wọ́n ni làkọ́dé àṣàrákàláhùn àìlẹ́yìn náà ó ti jọ alọ́ ní ẹ̀bá ìrẹ́gbà fún ẹ̀fún yẹn kí ìyàn lọ kí fún wàhálà lọ́fẹ́ lọ́ba jà wọ́n wá ṣẹ̀fẹ̀ wá apologize wọ́n wá ní ìwà náà وإن كنا لخاطئين وإن كنا لخاطئين وإن كنا لخاطئين ويا سوء وإن كنا لخاطئين akúkú mà pé ẹlẹ́sẹ̀ ni á lónìí báyìí kò lè bọ́ mistake o ẹlẹ́sẹ̀ ni wọ́n wá fi rinlẹ̀ wọ́n fi láàmù síbẹ̀

ṣùgbọ́n lọ́wọ́ mà lónìí o àti ọ̀dọ̀ àwọn ọmọ abákan rẹ̀ àná ìwà wa tàná ti kú o àti mú ìwà ọ̀tún. Tọ́ wọ́n ní àwọn yóò ẹlẹ́ṣẹ̀ làwọn lánàá a sì gbà pò ti gbàgálé a lórí lẹ́yìn bá wá sọ báyìí tí wọ́n náà bá jẹ́ malúwàbí wọ́n jẹ́ alágídí ènìyàn tí wọ́n bá jẹ́ malúwàbí tá a bá ti bẹ́ẹ̀ ni a ni àgbọ́ ni wọ́n sọ pé ah, mùsùlùmí báyìí wọ́n jẹ́wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n bẹ láàrin ọkọ àti ìyàwó náà obìnrin ní ọmọ apọ́lọ́jì ṣe ilé wa máa gbóná máa lọ ọmọ mi ọmọ kẹ́yìn sí máa apọ́lọ́jì àìsàn wájú òbí ẹ̀ yóò máa gbóná máa lọ student mi náà ọmọ bí ó ti máa ṣe ti fẹ́ ìlọ́dọ̀ ọ̀gá rẹ̀ yóò máa gbóná máa lọ àwọn ọmọ abẹ́ ọ̀jọba kọ̀ tọrẹ tíṣù níyàn bá ti wá tọrọ àforíjì torí pé àforíjì tẹ́ ń wọ̀nyí níyàn bá ti mẹ́ǹsàn kan tá a ṣe ibi mo mọ̀ pé mo ṣe nǹkan báyìí mo mọ̀ pé mo ṣe nǹkan báyìí ṣàmójúkò fún mi tí wọn náà bá wá jẹ́ máa lóàbí kò sí nǹkan kan tó kù fún ọdún kí wọn náà gbà lọ. ààrẹ wa Yusuf àríṣọlá sí ọ̀gá àwọn ọmọlúwàbí òun náà ni wọ́n pẹ̀lú ẹ̀sán bùkánà ابن الكريم ابن الكريم ابن الكريم ابن الكريم يوسف عليه السلام kótewé wọ́n máa bá ròyìn èèyàn tánàdì bá ròyìn èèyàn báhùn sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ọmọ pé ọmọ lóàbí àwọn Yorùbá súnmọ́ pàádà ìṣẹ́ wọn ní ọmọ àlè ní rínú tí èsì gíní subhanallah ìyẹn ni pípẹ́ bá ti bínú báyìí àtìkò bá bínú lọ́wọ́ kí ló kọ̀ rẹ̀ ń gbà lọ́wọ́n làwà kó ń bẹ̀. àbíbò láti fẹ́ sàárẹ̀ yìí yorùbá dẹ́ jókòó wọ́n lọ́ máa lè lẹ́ni tó bá rí nótí òbí wọ́n máa lè yàn ní rí nótí ẹ̀kọ́ bí tí òsè kẹ́ni tó sì dá báwọn ẹ máa bá ń kọ́mẹ́ǹtì lórí ẹ̀ wọ́n tó sì dá pé ọmọ àlè ẹni bàbá ó dá báwọn pé ọmọ máa lè yàn ní rí nótí ìbí ẹni bí tí ọmọ àlè tó sì dájú àwọn àpẹẹntì bínú pé ọmọ àlè ni wọ́n ìwọ́ tó ń bínú sí <laughs> ọgbà bó jẹ́ pé wọn míì ni ó tààrà ṣùgbọ́n wọ́n ti tèèyàn pé máa bínú tó bá yá àyè bínú nìyẹn ṣẹlẹ̀ ọ̀wá sọ bẹ́ẹ̀ ni àyè bínú àmọ́ ti kíni sábàlẹ̀ ní tí ọba ti wá tó máa fi gbé mi lọ́dà yìí. Arábìnrin wa Yusuf ààrẹ ìṣọ̀lá àṣọwọ̀ sẹ́lám wọ́n bá sọ ọmọlúwàbí wọ́n wá ní ọ̀la látẹ́sùn yìí bá àlẹ́ yìí kó mọ̀ ní ọ̀hún. ọ̀la látẹ́sùn Yà fìtírò lọ. Ó di méjì, ẹlẹ́ẹ̀kẹta. Mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lànà bí títù lélẹ̀ fún. Ẹnu tí wọ́n sọ pé mo ti gbọ́ lásán náà lọ ní ọlá hùn. Wọ́n bẹ̀ ọ́ bẹ̀ ọ́ bẹ̀ mo ti báyìí. Kọ́ A ò tún lé tí mo ti gbọ́ arábì yóò sọ́tọ̀ sọ pé láàbà gbogbo tí kẹ́ẹ̀sì gbogbo tẹ́ẹ̀sì lọ́rọ̀ gbogbo tẹ́ẹ̀sì níṣẹ́ láàtẹ̀fẹ̀lẹ́ ìrìnbà rẹ̀ ikú ní òní sọ àlébù kankan kẹ́yìn ní mẹ́sàn tẹ́ẹ̀sì mọ́. ọ̀tọ̀ ní kíyàn sọ pé mo ti borí ìyàn ọ̀tọ̀ ní kó tún wá sọ pé ìlú ló síbẹ̀ ìlú wọ̀ ló síbẹ̀ anábì yìí tún ní ìbó wọ́ ló síbẹ̀ wọ́ ló síbẹ̀ ní ìsọ kò sí kí máa bí ilé rẹ̀ tẹ̀sí kankan ọwà parí ìbẹ̀wọ̀n ó ní ẹyà fífẹ́rò lọ́ọ̀mùlákún mú tó ti tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run fún yín lẹ́yìn ìgbà tí mo wá tọrọ àforíjì kẹ̀kù tí wá tán síbẹ̀ ó ní ìyìn wọ́n ní pàtàkì máa fún wa pé ẹ ti bọ́nu ọlá nígbà tábùrọ̀ yìí ti jọba ẹ̀yìn náà ti jọba ọba Ayà ọ̀sọ́ bá wọn ṣùgbọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Ayà ń sọ yí pé àṣẹ́bì ní ṣúrọ yí pé ọlọ́run ọba ti foríjìn, wọ́n tọrọ àforíjìn fún ipò foríjìn níbi gbogbo nǹkan ẹ̀ṣẹ̀ tí ọ̀dá lẹ́yìn gbàtí mi foríjìn tán. Mo wá tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run tí ẹ bá fi ṣe lọ́hùn mẹ́, mo tún bá yín bẹ lọ́hùn sí i. Lẹ́yìn wá àgbà náà wà wá. Ìjọba ẹ̀ máa túmọ̀ wà wá Hámọ̀rọ̀ Áhìmí nígbà ọlọ́run ti borí sí nǹkan yóò tún kẹ́ wọn wọ́n ní nǹkan ń sọ tí òun sọ wà wọ́n lè rahim lómìnir wà wọ́n àwọn àwọn rọ́ọ̀hìn ní ìrìnà pé màá kẹ́yìn sùn dábí mo ti wùlẹ̀ sí kẹ́yìn sùn ní ilé kẹ́yìn tó dárin. Wàhùwà pé ǹdẹ́ máa retí ni pé nígbà tọ́tọ́ yí pé ìyàwó kí ló lọ wúlà fún ẹ máa pé wà fún wa lọ́wọ́ fún ọ̀rọ̀ àwa ni wà fún wa àwọn àmọ́ rọ̀ ìyẹn ló fi bá lọ́dọ̀ bàbá wọn lọ́hùn lọ́wọ́ pé kọ́ ló yá tó ti ibẹ̀ ìyá wá fẹ́ lòlè tó ti lè mọ́ ní kọ́ọ̀lá ọ̀fà ló fi parí ẹ̀ bàbá ọ̀nà lákàkà tí ó dà báwọn ọmọ ẹ̀ Ọya àgbà pé wà ó wà lọ́wọ́ fòórò rọ̀ Àlọ́rẹ̀ yóò tún ní ọlá tí ó fẹ́ra àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó ní ìwọ̀wọ̀. Ìyàtọ̀ méjèèjì nù, ọwá ń sọ bá ń fún ọyé pé àà mo ti forí jìn yóò, mo ti sàmójúkò tí n tẹ́ ń wí lánàá tán lọ́pẹ́ a ó fi mọ́sàná wà áhàlànà lóru wàjí iná bíbí lọ á ṣe mọ́síjá Ìrẹwà ń bèèrè nǹkan méjì pé ẹ̀rí, ọwá ní ẹ̀kọ́kọ́ gbàgbé pàwó fìlà náà, ẹ̀rí ẹkún gbàgbé wà tátọ̀ dáta àlẹ́yìnà ẹ̀yìn àti bẹ̀rẹ̀ kan ọba wàhúwá ìyẹn láti máa mọ̀ pé ànábì wa Yusuf àrí sọ́ra ṣùgbọ́n wọ́n ti forí tì wọ́n subhanallah ah! nǹkan bí fourteen kankan yìí ní àti dààmú ẹni ẹlẹ́nu òun sì forí tì yàn láàrin sẹ́kọ̀ǹsì kan ah! ó lágbára o ó pé ipò tí ànábì wa Yusuf wà láàrin ipò ńlá táwa náà bá kẹ́kọ̀ọ́ lọ́mbẹ̀ á fi máa wò pípò làwa náà ó sì máa lò ó ní látẹ́fìrí ìbá àlẹ́ ikú mú níyà ohun يغفر الله لكم يغفر الله لكم وهو أرحم وهو أرحم الراحمين ẹwà jáà náà ló ń gbèsè ayé Mo ń gbọ́ ni àbọ̀ wà ní mọ́sálásí bá eh, Àwọn tó sì ọ́. àyà yìí. Kọ́ sọ ọkàn rẹ̀. Eh, wípé láàárẹ̀ ìbáraẹni fún ìyàwó. Yàwó ìlú kó tọ́ra fúríkẹ fún wa. Tọba tó ní nǹkan tó lè fún ọ tó fún wọn. Ẹ parí ẹ̀ parí ẹ̀. Parí parí ìjà ni, parí ìjà ti ń bẹ láàrin ọwọ́ àtàwọn èèyàn. Èmi náà ń sọ báyìí gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń jẹ́ ọ̀dà sí mi. Ah, tí mo bá rántí màá fóònù ẹ tí màá rántí wọ́n pè ní ìdọ́lọ́ padà mú nǹkan pé lànà ní mi ò ní fún yín sí ń tẹ́ ṣe márátò ní lọ mo fẹ́ lu àyà ìyá àǹfààní tí mi ò jẹ́ lu àyà rẹ̀ mo fẹ́ jọ Yusuf láàrin. Mo Ah, màá tún wá tó ra fúrékì fún ọlọ́pọ̀ fúrékì gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ mi. Bọ̀ bá ní bùkátà lọ́sọ̀rọ̀ ni máa bọ̀ wá. Oríire láti dábá ń tún máa yà ọ́. Wọ́n náà máa gbé sára. Bọ̀ bá ti délé lọ lò ó. Gbogbo ẹni tó ṣe nǹkan ló tàn ló sì nǹkan lọ́mọ pé ó ti kú báyìí ó ti parí báyìí afẹ́jọ ànábìwá Yusuf parí ó náà sọ pé yàwó eh, ni ọ́ wọ́lọ́bá tó rọ ànábìwá Yusuf fún dáadáa yìí àríṣọ́nà àtùmọ̀ sàlámù ẹ̀ẹ̀kọ́ wà wá náà sí bí dáadáa. Eléyìí sì ń jẹ́ ẹ̀kọ́ fẹ́yìn ìjọba. Orí pé lákòókò tí Yusuf ń sin ti ń ṣe lọ́wọ́ yìí. Ó ti dìjọba. Ọ̀rọ̀ ti kúrò láàárín ọ̀rọ̀ ẹbí àtẹbí lásán. Ẹ̀yin ìjọba ẹ máa tàmójúkò fáwọn èèyàn. Ẹ̀wọ̀n kún kẹ́kẹ́kẹ́ báyìí ni. Àwọn kan ti ń dẹ́mẹ̀ tẹ́lẹ̀ sí kọ̀mọ́wọ́ kọ̀mẹ́sẹ̀ ló fi dé bẹ́ẹ̀. Ẹ máa lọ bẹ̀ ẹ máa wádìí. Ní ìjọba ọdún méjì sísìn náà ọ̀rọ̀ ọ̀dọ́ ọdún méjì sísìn. A bá ń wá àwọn tó kẹ́kẹ́ pé tó gbé wọn sínú ẹ̀wọ̀n bí nǹkan tí ò ní láárí kan alọ́lẹ́sà alọ́sífẹ̀. Àwọn èèyàn lọ Ìbàdàn wò rí sílẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn lọ sílẹ̀ ṣàtìfẹ̀ wọ́n wá ń gbé àwọn fáìlì jáde ẹnìkan bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ní ninety thousand naira sí ẹni tó fi wà lẹ́wọ̀n láti ibi ọdún mẹ́fà ninety thousand kọjá lé o gbèsè ní o wọ́n ti dùdú àwọn ti gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ọ̀lẹ́ ń jẹ́ ọba wájú pé kò ní àwọn èèyàn bá ń bá ń bá ń bá ń bá ń labá rẹ̀ sí gba fáìlì fọjọ́ ẹ̀ máa ti mẹ́ ẹ̀ máa ń yọ wọ́n ẹ̀ máa ń yọ wọ́n ẹlòmíì two hundred nǹkan tí ò ní láárí kan ẹlòmíì bí sixty thousand kan kàbá owó tí ò sí nǹkan kan náà ẹ̀yin ìjọba owó yẹn kéré ju ń dọ́là òkun yìí lọ hmm, ẹ̀rí sí àárín yẹn eléyìí tẹ́ ẹ so mẹ́wàá ní ìsìn ọkọ̀ kan bẹ lára rẹ̀ tẹ́ ẹ kọ́ máa fi sáàfù àwùjọ tá a wà yìí ẹgbẹ́ á dè má bẹ̀rù ẹ̀tọ́ ẹ̀kọ́ máa tẹ́tí ń sin ìtẹ́tí ń sin ayé rẹ̀ yọ yọ ọ́lẹ̀ láwùjọ táwùjọ ọ̀bá rẹ̀ ti kún dáadáa tí ọba ti pé yọ máa dàjọba náà láàmú ó dìde lẹ́yìn àyè ìjọba ẹ máa ṣàmójúkò fáwọn ẹ̀ ẹkẹ́kọ̀ọ́ yìí látọ̀dọ̀ ànábì wa Yusuf àyíṣẹ́lá ẹ̀tàwọn ẹlẹ́wọ̀n lásán èyí tí ìtẹ́lẹ́wọ̀n èyí tẹ́ni tó lóṣèlú pátì kankan tẹ́ ń bá kiri tí ẹgbẹ́ rẹ bá ti wọlé báyìí ọ àmà tó pẹ́ ẹgbẹ́ yòókù ọ ò sí ń tọ́jà èyí tí ìjọba rere báwọn ìjọba rere máa ń sàmójúkò kódà kọjá ti pé pátì ń fẹ́ pa ọkọ̀ tó dílẹ̀ mímọ̀ ọlọ́run ti ní ó débẹ̀ ohun ọyẹ kọ́ gbàgbé kọ́ fẹ́ pọ̀ ni kí wọ́n náà máa sọ fún àgbò ti jọba tákọ̀ sọ pé ìlà àwọn kan wà láti lísì àwọn ọba lórí pé wọ́n sọ̀pọ̀ tí wọ́n tọ́ ọba tí lórí àga tán kódà kò jẹ́ sí ọba yẹn jẹ́ ọlẹ́sẹ̀ àbí èèyàn rẹ̀ kan lù kan ó gbé ọlẹ́sẹ̀ kan tí ó débẹ̀ ẹ̀ má fi bì ọ̀ nítorí ìdí eléyìí alábìwá Yusuf alayhi salatu wa salam wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ńlá wọ́n ti kọ́jọba náà ní ẹ̀kọ́ tó tóbi lẹ́yìn eléyìí ẹ jẹ́ ká wọnú àṣìṣe ìwé níwọ̀nba láti kú láti gbà wá mọ́ ní abá ti ṣe àdùn ń bẹ̀ wọ́n ní قالوا تالله wọ́n bọ̀ lọ́wọ́ ń bóra pé tàlá tàlá ìnínà àlọ́pàá nínú sọ́nà tí Yusuf ọ̀pọ̀ mẹ́rẹ̀ ìgbà ọ̀pọ̀ mo fẹ́ lè gbé ìfẹ́ rí sọ́nà tí tàlá ìfọ́ mẹ́tò mi ò tí kọ̀ǹfàm ṣùgbọ́n mo fẹ́ rí sọ̀bẹ̀. a máa rí nínú sọ́nà tí Yusuf àbá rẹ̀rẹ̀ àbá seventy three àbá ní eighty five àtúnbá ní ninety one àtúnbá ní ninety five tàlá tàlá tàlá. lò inú ọ̀rọ̀ tí mo wá sọ láàrin ni pé tàlá wọ́tá wọ́n ní gbólóhùn tàbá àmàlò táàyẹn lọ́rọ̀báwá èdè Islam ọ̀fẹ̀jú pọ̀ táà lásán nǹkan tí mẹ́lára táà ọ̀pọ̀ bẹ́ẹ̀bù bẹ́ẹ̀bẹ̀ subject bẹ́ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ náà ni object náà bẹ́ẹ̀bẹ̀ a lè pè é sílà ìtumọ̀ táà tó wíhùn ni pé ó kù sí mi àwọn àhàlẹ̀ sáàlàsà tí a máa fi tí sọ̀rọ̀ ọ̀pẹ̀ tí inú ìbò ọmọkọ tí ilẹ̀ o tí tó ń wò yẹn o àtàwọn abúlé lò àwọn ọ̀pẹ̀ tí fẹ́ẹ̀bù mẹ́mbẹ̀ o káwọn ìlú náà tó mẹ́mbẹ̀ o kò sí. wọ́n ní táà lásán léde Quran táà ibi táà ìtọ́ nǹkan lè kí o lè gbá táà táà ti hìjà híyà kọ́ táàwò lè kọ́ sáàmì ní ọmọ gbélé wọ́n bá àti ìjàhíyà náà ń bẹ bá àti ìtọ́jú harfu jarri náà wà alif ń bẹ hamza ń bẹ hamza àti ìjàhíyà ń bẹ hamza ìsìfàmíyà nǹkan kan oríṣi ti pọ̀ lọ́wọ́ bí títí ẹ̀kọ́ Qur'an èdè Qur'an ti lè tó fi lágbára wọ́n ní táà yẹn ìbúra táà wá lè lo táà fún búra pẹ̀lú orúkọ kankan ní orúkọ ọlọ́run ju Allahu lànà. ẹ àlè lò ó jù bá nà náà wọ́n ní táàwù yẹn ẹnu lábùdó jàlálà nìkan ní màwá lẹ́yìn kó o lè gbé orúkọ ọlọ́run tí ń jẹ́ kẹrìm láti kẹrìm tó bá ti wí bá wọn pé ìtàmì lòun sálà aziz ọ̀bọ̀ ìbẹ̀ ìyàtọ̀ ọ̀hún táà àti wà àti ra táàwùn tí ẹ̀ ismọ̀ lábò jàlálà nìkan náà bàbá wọn tàbá tàbá tàbá tí ó jẹ́ sí pé tàbáwòye sí inú alukur'an a rí wípé àwọn òjíṣẹ́ ọlọ́run náà síwájú ànábà Muhammad sallallahu alaihi wasallam ọ wá dàbẹ́ ẹni pé ìbúra wọn ìwé ilé ìyẹn sábà máa lò ìwé ilé ìyẹn kékeré ìyẹn sábà máa lò wọ́n ń lò mí náà ṣùgbọ́n Suratul Anbiya àyà 57 afẹ́ká mọ̀ pé táwọn yẹn tààlá tààlá tààlá èyí àwọn ànábì ọlọ́run tí wọ́n síwájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ni a máa lò ó jù Suratul Anbiya àyà 57 ànábì sọ pé kò sí láyé fi tọ́ba yẹ́pá ànábì wa bá lò torí pé àwọn ọmọ rẹ̀ náà ní

من قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين تدري تالله نعم àwọn onílò yẹn àwọn ẹ̀gbọ́n Yusuf àyàntọ̀ yẹn lọ́dọ̀ Yusuf náà wọ́n ti sọ wọ́n sọ fáwọn èèyàn pé máa tẹ́ àtàlẹ́gísà kan wọn tún lọ wo eighty five nínú sọ́dọ̀ tó sùn bákan náà àwọn ọmọ tó ń lò fún bàbá torí bàbá náà lọ́kọ́ wọn. wọ́n ní kọ́ ló ń ta lọ́ yìí táfíà òkè àdúgbò yóò tó. ọ̀rọ̀ على الله تفتروا تذكر يوسف حتى تكون حرصا أو تكون من الهالكين أو تكون من الهالكين ẹ̀rí náà ni ẹ tàláì náà ni àwọn ọba kan Yusuf lò fún bàbá wọn torí pé bàbá wọn náà lọ kọ́ wọn ẹ lọ wo 91 sọ́dọ̀tù Yusuf ayé ìta wà ń bẹ̀ وإن قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا Yusuf Bakana 95 ẹ̀tàn bá bẹ́ẹ̀ pé Ọlọ́run ẹ̀fúnra wọ́n fẹ́ tó náà àyà rẹ̀ fi sí ẹ̀tún abẹ́ pé wà á ní àánú. Àwọn ìlànà àrùn náà àrùn náà Tún tó kèdí ẹnu sọ́tún náàlì náà ni àyà ti ti tìrì, ó tún bá pé Fàlàyé

tó wá bá bí wá lè rí pé aṣáàrù kọ́sánà rasulillah ewúlà anábì máa ń lò jù sọ́rọ̀ láwà béèrè alábí wá lè rí pé ewúlà anábì máa ń lò tó wá bẹ́ búra anábì máa ń búra sọ́rọ̀ láwà ṣùgbọ́n tí máa ń lò jù ní méjì tí mọ́ yìí wallazi nafsi muhammadin biyadihi aw wallazi nafsi wọ́n náà rí bẹ́ẹ̀ tó wá sì kejì yẹn ó yí sì fún ọ láti wí dáadáa tàlákọ̀ọ́kọ́ ìwọ náà lè fòkọ̀ rẹ̀ fẹ̀ wọ̀lẹ́dì náfṣù abdullahi bìyẹ́dì hì mùsùlùmí àti fẹ́ máa ju àwọn súnà kọ̀ọ̀kan àti fẹ́ máa jùnú díẹ̀ díẹ̀ wọ́n dị lómi òpúra ní ìsìn wọ́lá wọ́lá ìkàlá ìkàlá ìkàlá ìta nílò wọ̀lẹ́dì náfṣù bìyẹ́dì hì nù wa ta ló lò rí bá náwó ààrí láàfà àkùbà ẹ̀ẹ́gbò ló ti lò lò rí o nígbà tó wà ń kékeré lẹ́ lo àbí màdé ìdàgbà màdé ìdàgbà ẹ̀mí lè wá lò ẹ̀rẹ̀ ẹ̀kan náà ẹ̀ẹ̀tì ẹ̀rántí ìgbà náà máa gbé ẹ̀mí òun ló sì ẹ̀kọ́ pọ̀ jù náà sáwà àwọn àgbẹ̀ wà lẹ́bí nẹ́fì ìbìyẹ ti dábà fẹ́ fúra torí náà lànà ìmọ̀ nínú ìsúsọ àrà ẹwà bí a lè rí pé nípa àgbẹ̀ wà lẹ́bí nẹ́fì ìbìyẹ ti di àwọn lẹ́bí nẹ́fì fúlàní ìbìyẹ ti di àti tàlọ́ ìwú lálẹ́ sànẹ́bí wa Muhammad sọ̀rọ̀ ìlọ kalẹ̀ asma wa sifat wa ọ̀rìnà àwọn aláàyè ní ìsìn àwọn sáàmà yóò rí olùhíyà mẹ́ ó sì rí asma wa sifat lè rí rògbòbíyà mẹ́ àti tó bá kìbọ̀ nú a lè kìbọ̀ ó yára pé tàwíìdù ká wọnú kẹta ti kọ́sàmù ànábì sallallahu alaihi wasallam tánà bí máa ń ṣe jù yẹn lọ́jọ́ àti. káwọn àná ká tún tún fáìlì gbèsè ayé wa ká tún ti padà káwọn àná máa lo wíńtà nàbì lò sallallahu alaihi wasallam náà lápẹ́rẹ́ àṣàlọ́kà lọ́wọ́ alẹ́ ìnà. ẹ bí alẹ́ rẹ̀ pé kí ní àmìnì pẹ̀lú lápẹ́rẹ́ àṣàlọ́kà lọ́wọ́ alẹ́ ìnà ìjọ́ mìíràn náà ni pé bìnnà ó wájú wájú. ó ti dà nábì ọlọ́run wọ́n ní ọ sọ fún ayé pé ìwọ ànábì Yusuf ó ti di ànábì ọlọ́run tó ti wá dọ́gba ààyè tó ti wá gbà ọ́ hmm. wọ́n tàbí à ń bẹ̀ ń pé ọlọ́run kó sì bí àtẹ́yìnlẹ̀ tó jìrì ibú ọ̀rọ̀ báyìí tó ń jìrì ibú ọ̀rọ̀ báyìí kẹ́hùn yóò wà sọ fún ọ yí pé ọ̀dẹ̀ aráta ọ̀kẹ́ ọ̀yẹ́kọ̀ọ́ sàmì àdúrà dáadáa ẹ̀yìn yí pé gbogbo àwọn ọ̀tá rẹ̀ wà wá fi mú gbolè láì pé mú ohun ìrìn tó bá ti bínú yín tó náà ọ̀dọ́. ààfin lè jẹun láì rí yín àìlélókọ àìlélódò láì rẹ̀ gbà wọ́n ní máa ṣàdúrà pé aláhùn mọ́jà ńlá mi máa lẹ́yìn bàtà wá sàdúrà ẹlẹ́nu tí wọ́n wá sàdúrà pàkejì náà ní pé inú kálukú dùn pé ọlọ́run jẹ́ kí ọ̀tá wọ́n wá mú bulẹ̀ wọn ju wàtá wá sọ pé ọ̀tọ̀ lọ wà náà páàtì kan nìyẹn ó kú kejì náà kí ni páàtì kejì. àádùn wa bí lọ́hun pé tá a bá dé pé ọ̀tá bá fi mú bulẹ̀ fún wa lọ́dún kó wá fún wa nígbàgbọ́ àti agbára táwọn náà fi lorú ìwà rere àti ọ̀rọ̀ rere àti ẹ̀mí mímọ́ tí ànábì wa Yusuf tó fi pàdé àwọn ọ̀tá ìpadà àtọ̀tọ̀rọ̀ ilé náà ọ̀tá ní ilé náà ọlọ́run fún wa ẹ̀bá ní kọ́lọ̀ wọn pínkọ́tà rẹ̀ wá tí wọ́n bulẹ̀ fọ́ tó tún tàkà gidi yóò tún kọ́ lọ padà náà yóò tún máa gbé ah, awúkútẹ̀kọ́ gbọ́ ká kú máa àtàṣọ́rọ̀ oná àdàṣọ́rọ̀ ọgbọ́n tí òye ọba wa àfọlọjá ìsìnwájú wa ká lè forí jìn kí ni ó sì mọ̀ sí kájọ náà sì padà. Hmm. wọ́n ní ó gbé pátá òkalẹ̀ ń bẹ̀ ń ṣùgbọ́n zambu lọ fẹ́ wí. orí tí wọ́n ṣe ń jọ náà wọ́n máa máa ṣe ni wọ́n mi ṣe láàfin sọ pé làkàwọ́pì yìí náà bó ti rẹ̀ pa àtàtì ṣe ẹ̀ ní túmọ̀ ẹ̀ o ẹ̀ ń bá túmọ̀ kọ́ránù bá nǹkan gbà á tún padà sọ̀rọ̀ lóga àwọn lóga fún apẹ̀nà. wọ́n kù náà lọ́fí ìnà ọ̀wọ́lọ́ fún yàbá àti ẹ̀jẹ̀ pé a ti ní tíkì lọ́jọ́ kìíní àná ọ̀bá ọ̀rọ̀ wọ́n kù náà lọ́fí ìnà bó ti ẹ̀jẹ̀ sí pé ẹlẹ́sẹ̀ ní alánà kátọ́ òun tẹ̀yẹ bìmáàná azam bìmáàná azam ẹ̀sẹ̀ ni ó bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ àwọn áhìlú lìtàn àwọn lóga sọ pé alẹ́kọ́ọ́fíù ọwà alẹ́mọ́fíù fúnáwà sọ́ọ̀mọ̀ pé khatọ́ à àti akhtọ́ à wọ́wà khatọ́ à báyàtọ̀ sí akhtọ́ à khatọ́ à ismul fa'il tiẹ̀ ní khatibu akhtọ́ à ismul fa'il rẹ̀ ní mukhti'u tí àwọn ọba kan yìí wọ́n sọ fún wa in kunna la la khatibu tó Ayé alùkùrán tàbí máa ṣàdúrà rọ́gbà náà látò àkítnà ní nàbí àwọ̀ àfàànà. Àfàànà ni ó, àfàànà tàbá ti ní. Ṣùgbọ́n tọba ní àwọn ajámáka kí ó tẹ́gbùn ìpìdá. Rọ́gbà náà látò àkítnà ní nàbí àwọ̀ àfàànà. Ọkọ̀ gbàdúrà àwọn àdúrà yẹn ò lè gbà. Àfàànà ní ni pé ọmọ àmà sí. Àkátọ̀ à ọmọ àmà tẹ̀tẹ̀ akọtọ́ à ó ṣe mistake dá ẹ̀ṣẹ̀ wọ́n ní àwọn ọmọ àrẹ́bí àkókò sọ̀rọ̀sọ̀rọ̀ ní wọ́n pèdèpèdè ní wọ́n wọ́n ní wà ní kò náà lákọ́ sí èyí wọ́n bá wọn èyí inú tí ó fi ọ̀rọ̀ irinlẹ̀ pé káàtì ìyínà wà náà lákọ́ sí ìyínà wà ń kù àyíkù náà làkọ́ àti yìí náà ẹlẹ́sẹ̀ ni wa ọ̀rọ̀ tí ó fi mọ̀ pé yìí ṣe mistake náà sọ ń bẹ̀ mọ́ o náà ni tọ́tẹ̀lá ayà yẹn kí lọ́tẹ̀lá ayà yẹn yá fi rò lọ́ọ̀hù lákùn láàrín ọlọ́run ti forí jẹ́ òtítọ́ tọrọ àforíjẹ́ lórí mistake nígbà bá ti mistake nípa rẹ̀ ọlọ́run ò ní jẹun yà rẹ̀ ó fi yíwáyé pé yá fi rò lọ́ọ̀hù lákùn nígbà máa tọrọ àforíjì fún ọlọ́dọ̀ ọlọ́run ó sì máa sí pé làkọ́fì iná tí àwọn èèyàn là mọ́tún nìbí iná náà náà. نعم استخدم الفعل المضاف wọ́n ní yàtúrò lọ́wọ́ làkún tí wọ́n yẹn wọ́n ló ń tẹ́lá lókè ẹ̀bùn tó jẹ́ sí pé present tense àti present continuous kí ọlọ́run wọn máa forí jìn yaghfirullahu lakum ọlọ́run ti kíni yọ́ máa forí jìnà wọ́n ní wọ́n ń sọ wípé kọ̀ǹdíṣàn yín lánàá ọ̀dà ṣùgbọ́n lónìí ẹ ti bẹ̀rẹ̀ new life wọ́n ní tuma ìjọba tó tó fi lọ fún ẹ̀lú mọ̀lọ́rin náà. Àyà yìí tó ń sọ níbi àyà ẹlẹ́ẹ̀kejì yẹn ní sọ fún wa yí pé bàbá tẹ̀sílé bá alẹ́ ìfún lèyàn ó ní kò sẹ́sẹ̀ fún yín máa kò sí èkú kàkà fún ilé ni o tọ́wọ́ ń rí yẹ́gbèrò lọ́hùn làkún ọlọ́run ó forí jìn yìí pé wọ́n ní yẹ́gbèrò lọ́hùn làkún ó ní túmọ̀ méjì lábẹ́ ìtumọ̀ àkọ́kọ́ òun náà ní pẹ́jẹ́ sí pé ànábì Yusuf ń tọrọ Kàkà tí ń ba ibu ilé ìbu tí ń ṣe fún iná ní ìyàwó. Máa lọ bá ìsọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run. Ìtumọ̀ àkọ́kọ́ nù. Ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì, ni pé yàtọ̀fẹ́rọ̀ lọ́ọ̀hù lákún ọlọ́run ti information. Ike ẹ má ti ẹ̀bùjú ẹ̀yìn mọ́. Wọ́n ní àjò ẹ̀yìn ni àbá máa ju ọkùn ọwọ́ láwàá. Ìlú mi ò òwe kí aláǹkọ̀ yìí. tí Yorùbá máa wí ní ẹ̀yìn olè wí ní ẹ̀mí ní àgbẹ̀yìn ní kíní kan eégún ṣe nǹkan kan nígbà táwọn ò sì kú fínfín ni àwọn afẹ́kí láwọn èèyàn wá gbọ́ sáàyè ẹ̀ padà àgbẹ̀yìn ni àfáà máa ju ọwọ́ kíni láwọn tó fi kọ ha àbí mímu afẹ́ fi kọ wáwù lójú síbi àwọn àti ìjókòó ẹ̀ báyìí wáwù lọ́kọ̀ọ̀hún. láì fẹ́ fi kọ mímu àbí ha méjì sẹ́yìn gbọ́rọ̀ láì ó lè gbé mímu nù àyàn wá láìkí mímu ju wá wò lọ àbí mímu níyì ju wá wò lọ. tọ́ wọ́n ní yàgòsílù lọ́wọ́ wòlà kan mi túmọ̀ kejì ká jẹ́ fún òun náà ni ọlọ́run ó ti forí jìn ìyẹn ló fi jẹ́ sí pé a nínú àwọn onímọ̀ tó ka Kùránì bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ti mọ̀ kà fún àwọn tó túmọ̀ ẹ̀ sí ti forí jìn pé ànábì Yusuf ń fún ẹ information lásán ni ètò ìjọba yá mọ ẹsẹ̀ fẹ́ tó wà kórìí nìkan torí pé right ti ń ṣẹlẹ̀ láàrin ni àti ọ̀jẹ̀mọ́lọ́hún ọmọ hapò ayájàmí right ọmọ ádámọ̀ tó bá jẹ́ right ọmọ ádámọ̀ tẹ́yìn ni right bá dùn ti bọ̀ mọ́yẹ̀ tó máa béèrè wípé sọ́lọ́ ń foríjà àbò foríjà tó yá báwọn wọ́n ní bọ̀jẹ́ sí pé ń ti bẹ láàrin òun àti àwọn ìgbà rẹ̀ ẹ̀tọ́ ọmọ èèyàn ni kì í ṣètọ́ ọlọ́run kò yí abáhùn a máa kí ó mẹ́ta báyìí bẹ̀rẹ̀ kí ni àwọn ìyàtọ̀ sí bẹ́ẹ̀ láàrin àwọn ráìtì bó láti bá àwọn ráìtì gbé àwọn ẹ̀tọ́ èèyàn wọ́n á ní yàtúrò lọ́wọ́ làkọ́mù yóò wá máa túmọ̀ sí pé ọlọ́run ti forí jìn ọlọ́run ti fún mi ní information wá yìí já bá mi pé ọlọ́run ti kíni ọlọ́run forí jìn wọ́n yóò máa túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lọ́fẹ́ yá pé àwọn kan ti kẹ̀rá rẹ̀ wọ́n dúró níbi tí àmì òsì ń bẹ àwọn tó túmọ̀ ẹ̀ bá ń lò ní information Ọwọ́ pé ànábì Yusuf rẹ̀ pàwọ́lá látẹ́sí ìbá ààrẹ ikùn. Àdíyàwó ma yá fún fíìmù ọ̀hún lápò. Àwọn ilé kò fi sínú, wà ọ̀hámọ̀rọ̀ ọ̀hìn. Ìgbẹ̀ ọlọ́run ti borí jìn, ọkà fún information ìtumọ̀ ẹ̀nìyẹn alhuququ thalatha àwọn aráìsì ní ń bẹ láyé ẹ̀tọ́ mẹ́ta náà ẹ̀gà mẹ́ta lónìí ẹ̀gà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ẹlẹ́ẹ̀kẹta mẹ́tẹ̀ẹ̀ta náà ní ọ̀bá máa ráì yọ́ máa rúfin o ráìtì ọlọ́run ah, àkọ́kọ́ nù ẹ̀tọ́ ọlọ́run àwọn àpẹẹrẹ tá a fi mọ́mọ̀ pé ilé ọlọ́run nìkan ló ní hapun lọ́ọ̀rì máa ẹ̀tọ́ ọlọ́run tó yẹ sí pé completely látòkè délẹ̀ ọlọ́run nìkan ló ní ọ̀pọ̀ máa dá màkà sáńbẹ̀ nínú ẹ̀ ní al-iman at-tawhid ó fi jẹ́ àdéhùn Mu'adh bin Jabal wá bẹ́ máa hapun lọ́ọ̀rì àlàbí qal an ya'buduhu wa la yushriku bihi láti ọlọ́run irun láìpẹ́ ọlọ́run ìfìtọ́kàn ọmọ ádámà ọma ẹ̀tọ́ ọlọ́run ni bẹ́ẹ̀ náà ni tawhid rẹ bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn rẹ ààwẹ̀ rẹ àsọ́wọ́mọ lí wàá nà gbogbo àwọn nǹkan tá a fi máa ń pè ní ìjọsìn yẹn láìpẹ́ ọlọ́run béèyàn bá wá ta má ṣe ìkànnù láìpẹ́ ọlọ́run kò sí ráforíjì lọ́dọ̀ ọmọ ádámà lórí ọlọ́run náà ti wá tó yí wa báwọn wọ́n lọ mọ̀ pé àìsí ọlọ́run mọ̀bùnú yóò nàálà àsàmà gbogbo ẹ̀tọ́ ọlọ́run tó ń wò yẹn lórí àánú lọ́wà ara àánú ẹ̀ ni pé àlè ìsìláàmù yàjúbú máa kọ́bùlà mìíràn bá ya kèfèrí tí ò sí lọ́run tí tó fi wáyé tí years old tó wá ṣe àṣàhádù lónìí tó wá kú lọ́la gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó jẹ́ láìsí ọlọ́run ọlọ́run ní ẹlòmí ọ̀sọ̀ pé ah, gbogbo ọmọ yìí ti àṣọ máa san padà ẹ ń bá sọ fátí wá bá ń fún ọkọ̀ gbà. kò sẹ́ni kankan bí máa ń sàgbèsè àwẹ̀ ìgbèsè irun kankan tí ó ṣe bìfọ́ kó tó dìfọ́ wọ ìsìlámù. níbi pọ́jọ́ láìsí ọlọ́run ni o náà fi hàn pé láìsí ọlọ́run wà lórí àánú ẹ̀dẹ̀ ìrọ̀rùn náà ní à ń ṣe fún àmì lóbi jẹ́ sí pé àmójúkúrò ọlọ́run fi máa bá wa gbé lórí ráìsì ẹ̀ àmójúkúrò ni o ráìtì ẹlẹ́ẹ̀kejì òun náà ni ráìtì àwọn èèyàn ẹ̀tọ́ àwọn èèyàn àà ah, ẹ̀tọ́ àwọn ọmọ èèyàn tó wá ń wòye ọmọbìnrin yìí ní ara ìmúṣà wọ́n ní ráìtì ọmọ èèyàn lórí pé mi bún ọ ọ̀sàmójúkú ò ìjọba gbà láàfún ló fi jẹ́ sí pé àwọn tí a máa kówò lú jẹ tí a máa lọ sí tàwa fún mọ́ta àmọ́ fi hàn sí rẹ̀ ẹni pé ọmọ sí ń tí ọ bó kú sí ti tàwáàfù kọ̀ọ̀rán owó òlù tó kó jẹ kọ̀ọ̀rán owó tèmi tó ná bí n bá ní mo fi kíw mo ní látọ̀sí ìbàlẹ̀ kún lè yọmọ mo ti fi parẹ́ pé mo gbọ́n àwọn ẹgbẹgbẹ̀rún mílíọ̀nù sì yan mẹ́jọ máa sọ pé kódà bó ti wá ń kọ́ bọ̀ wọ́n ń gbà lọ́wọ́ rẹ̀ kárí kíá àwọn àfọ̀ ọ̀rán o sàárà rẹ̀ ọ̀rán o ọ̀ dàpadà báwọn tó nílò ní wọ́n fi ní ráìtì ọmọ èèyàn ó àwọn èèyàn fi máa ń sọ́ra ọ̀rẹ́ mi kan sheikh kan àwọn àlejò àwọn àjọ wà ní kánò lọ́dún kan àwọn àlọ́ra nǹkan bì kan ọjà kánò wà dúkọ ọjà yẹn abàmà kánò náà ti máa ọjà ńlá ni wọ́n máa ta àwọn building materials nílẹ̀ a lò bí ọ̀sẹ̀ kan ní kánò lọ́jọ́ alákọ̀ọ́kọ́ ọgbẹ́ tí wọ́n bá jọba wa tó ń ibi tá à ń tún ṣe sí lọ́wọ́ ń bẹ̀ wọ́n sá gbowó rẹ̀rẹ̀rẹ̀ ó rí a pé àlejò ni a ah, mo bá ní ókè ẹ yàrá náà lọ́jà abalọ́jà abalọ́ra nǹkan tí a fẹ́ra awára nǹkan mọ́ awára nǹkan yẹn owó kan wá wà bóyá bí hundred naira àbí fifty naira tí wọ́n ṣẹlẹ̀ láàrin àwa àti ẹni tí ń ta ọjà bó ṣe jẹ́ ìmọ̀ bóyá ó sì tán ni o àbí àbáwọn ala tẹ́lẹ̀ sí kí n bí àkáǹtì má tá à ń sanwó ẹlẹ́jìn nàìjíríà tẹ́lẹ̀ tá a dé a ti délé àwọn abẹ́rẹ́ sí ṣe kí n àwárí pé ah, ó kù sí naira àbí nǹkan our force èmi ní jábà fi ṣe sàárà ó ní wà láyà ẹ̀kọ́ ọ̀tẹ̀ tí ah! ọ̀ràn abípá bò ń ṣe sàárà ẹ̀rí ìjà owó káfọ́ mọ́tò lọ́dọ̀ rẹ̀ gan-an ó gbé gbogbo owó èmi ní sájà lọ náà tábà bẹ̀rẹ̀ ìwọ náà sì mọ gbogbo kánò bó ṣe náà kò kún fẹ́fẹ́ fọ́ ni tábà bọ́ náà ọkọ̀ bá di wọn kò sí pápẹ́ ká àwọn náà wọ wọn wà kankan yẹn wọ́n bá dibẹ̀ tábà dọ́dọ̀ ń tẹ̀ ibo yìí àwa ní báyìí báyìí báyìí báyìí ó sì máa wà pé à ah, sí àwọn èèyàn wà lè ṣe táwọn àtàbùrù káàsì làwọn ilé ọ̀dẹ́ ẹbí ayé ti kó bẹ́ẹ̀ sí ṣe yìí ó tó rí hundred naira péré ayé méjì á tún kọ́ra ẹgbẹ́ wùsọ̀ ń wẹ̀ fún àǹbọ̀ wá torí pé ẹgbẹ́ hundred naira ní àwọn àtàntàn tá a bọ́ sínú ọkọ̀ ọ̀rẹ́ mi máa wojú mi ní alhamdulillah ní alhamdulillah máa bá àwọn èèyàn ni wọn àmàyàn lórí sórí practical ọlágbára ju tí ọ̀rì kan kan lè kí lọ ní wọ́n fi máa pípọ̀ bá ti lásàmà àwọn àpá àtò bẹ́ẹ̀ ló ti jẹmù la ẹ̀kọ́ ẹ̀sìn tó pípé wọ́n kọ́ ń kíláàsì ni nígbà tí ọ̀bá ìtí kọ́ dáadáa lọ tó òdò ń bẹ̀ wọ́n bá dúró pẹ̀lú àwọn àpá kan púpọ̀ láwọn àpá a tó bá wọn gbé tó lásàmà wọn tó kú òtọ́ náà ti nǹkan tó mọ̀ pọ̀ ní báyà ti lo àyà báyà ti lo hadith àwọn abẹ́yàn nítorí ẹ ti ń jọ náà ó mú mi gòkè kan sí nínú èrò tèmi pé jábà fi sàrà wàhálà táàsì ń lè mí bẹ̀rù mo á rí pé bẹ̀rù ọlọ́run kí èdè tèmi lọ tèmi ti ẹ̀sọ́ bá lọ bá fi ti sàrà ẹlẹ́mí ọ̀gbẹ́ ọlọ́run bọ́ta búrẹ́dì òun nìyẹn o ọ̀tá aná lọ́bọ̀ búrẹ́dì ẹ̀dọ́ ọmọ ọ̀tá ìyà ọmọ ádámà láì fi wọn ojú di rárá ọmọ wájú ni ọmọ wájú ni ọmọ wájú nínú nǹkan tí máa jómi lára jù náà èyí ṣe pé èèyàn tó tán ṣùgbọ́n mọ́mọ́ ara mi mọ́mọ́ ara mi èmi ìdáwọ́lé ní ìgbàkágbà bẹ́ẹ̀ kan bá gbà mí pé ẹsẹ̀ gà ń mọ́mọ́ ara mi èmi ìyàwó gbọ́ mi báwọn èyí tó tán òun ìyàwó mọ́mọ́ ara mi bí èèyàn bá sì jẹ mí ní nǹkan tó bẹ́ẹ̀ lè gbọ́ mi ní tún ti ń tẹ̀sán wẹ̀ wọ́n tó ń gbọ́ mi bẹ́ẹ̀ lórí atẹ́gùn náà mọ̀ wà ìtọ́ báwọn fi mọ jẹ́ ní nǹkan kan tètè send message sí mi lójú jẹ́ fóòtọ́ ni lọ́rọ̀ ká fi kún báwọn lórí ẹ̀ <laughs> tó bá ṣe wóòtọ́ ni pẹ̀lú ògbọ́lá ilẹ̀ yóò ní ṣúté ìta fún ẹ̀ gbèsè owó olówó ẹ̀gbọ́n bá yàn mẹ́ torí pé ọmọ tó jẹ lówó ọmọ ádámù ìpínlẹ̀ ní kíkò ní sàmójú kò sàn kásẹ̀ lọ́hùn ọmọ sẹ́jú kásẹ̀ ọmọ èèyàn lọ. ọ̀rọ̀ òyìnbá ọ̀gbọ́n bá èyí tí mò ń sọ yìí máa ní o ìmọ̀lá fi ń sọ o ọba lọ́dọ̀ àwọn tẹ̀bílíìkì ló ti ń sọ lórí ilé ní ìsìn wọ́n gbé àwọn wọn àwọn aláṣẹ tó ń sọ yìí o ó tún ní kásẹ̀ lọ́hùn ọmọ ìṣẹ́jú káṣẹ́ yẹn lọ ó ti kí yẹn lórí ọlọ́run káṣẹ́ lọ níbi àwọn nǹkan tí èsì ṣírìkù tí èsì kíní ọ̀sán ẹdíkẹ́sẹ̀ yẹn níbi ara ìjà wọn tó yẹ abá wọn torí ìdí eléyìí àhàkù ẹlẹ́ẹ̀kejì ní àhàkù làyìn báàdì wọn níbi gbèsè bí kéèyàn gbá yẹn létí kí kò sì kéé ta

kálukú ló ní tiẹ̀ mbẹ́ ilé ohun táwọn onímọ̀ bá ń tì tiẹ̀ ẹ̀rọ sì máa bà yẹn akọ́ fà á wọ́n pé ninety percent akọ ọlọ́ọ̀ ní bẹ́ẹ̀ bíi ọmọ adama ní ten níbẹ̀ agbẹ́ ìjọba náà fi kìlì tì ní lórí àwọn hákù bá àwọn aláìsí báwọn tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀kẹ́ rọ̀ bá wa gbogbo nǹkan tó máa dámà bá ti ní ráìsì bẹ́ẹ̀ dákọ̀ kárí máa sáfún máa sáfún gbogbo wọn máa má pèjú rẹ̀ wà náà ní gẹ́gẹ́ bíi gẹ́gẹ́ bí ẹn tí jí nǹkan ní olè sọ́mọ̀ pé nǹkan ní nǹkan ló jí àbí hápù onítọ̀hún ni in tó jíun ṣùgbọ́n hápù ọlọ́run ni hádù discipline ọlọ́run gbé kalẹ̀ ẹ bọ́lọ̀ má ṣe fáin tó jí nǹkan ká gbé ẹni tó jí nǹkan lọ́wọ́ kìí ṣe right kìí ṣe hápù ẹni tán jí nǹkan rẹ̀ torí ẹni tán jí nǹkan rẹ̀ hápù ẹni nǹkan tí jí ká padà fún un mọ́ta bá ti àpadà fún tán àtún àlọ́ gbé e lọ́wọ́ ìṣẹ́rà ìṣẹ́tẹ̀ àwárí lẹ́hùn ọlọ́run ló lè lẹ́hùn sí lẹ́hùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà lẹ́nu tó mutí bẹ́ẹ̀ náà lẹ́nu tó ṣe ìsìnà àti gbogbo àwọn nǹkan bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà. náà lọ́wọ́ tẹ̀sírí ibà rẹ̀ ìdí nìyẹn ó ti kẹ́sí pé ráìtì jọ Yusuf alayhi salatu wa salam kí ni gbogbo ẹ̀ náà ibi hasadi náà wọ́n kì í sára wọ́n ju orí kan ọ̀gá ti sábàbí tó fi dẹ́ wọn wọ́n ti sábàbí tó fi dẹ́ rú ẹnu tí wọ́n ti fún ó ní ọ̀sẹ̀ sábà tó fi dẹ́ tó fún wa pé látẹ̀ tó yí bá lẹ́yìn wá gbaná jáde àmà láhùn pẹ̀lú kùfrán ọwọ́ àgbà fún akúyẹ́ fi tó lọ́hù alà ọ̀wùlì jẹ́ ọ̀hún sọ fún ayé gbọ́lọ́n ti forí jìn ìrìn yẹn kọ́lá àtọ́wò fàásánì Àfáà yìí wọ́n bẹ́ kọ́mẹ́ntì. Ẹ̀fí kọ́mẹ́ntì yẹn tí àbáwòye sí, èyàn tó lè kọ́mẹ́ntì lórí òun náà. Àfáà gbà ni wọ́n ní kíyàn máa gbọ́ bùkátà rẹ̀ lọ́sọ́dọ̀ àwọn ọ̀dọ́ kọ gbé bùkátà rẹ̀ lọ́sọ́dọ̀ ọ̀dọ́ tí a mẹ́rin mẹ́rin kìí sọ́dọ̀ láti twenty one ẹni tí ò sì dé arúgbó gbogbo àwọn bàbá tó jókòó náà ọ̀dọ́ lẹ́yìn náà rẹ̀ ti wà nínú ọ̀rọ̀ ilé ṣe ẹni tó wọ ẹgbẹ̀ níbẹ̀ náà bàbá òsì láàrin bàbá kan bàbá kan ẹ̀ ń bàbá jẹ́ ìdáná dáhùn mi wọ́n ní kí àwọn agbé bùkátà ẹ̀ lọ́sọ́dọ̀ àwọn tí ò sì darúgbó tí ò sì darúgbó bùkátà kẹ́mẹ̀ ni pé kọ́ máa tọrọ kọ́ lọ tọrọ àmójúkúrò àwọn tí ò sì darúgbó wọ́n ló yí sí díẹ̀ ju ọ̀dọ̀ àwọn arúgbó lọ tọ́ ọ bá ti àgbàlagbà àgbàlagbà tó sì darúgbó kó tó gbọ́ yọ pẹ̀jù kí ẹni tí ò sì darúgbó tó gbọ́ lọ. wọ́n ní kí lọ́fà wọ́n ní torí pé ńgbà tí àwọn ọba kan Yusuf gbogbo náà ti dàgbà náà àwọn sì ti bẹ́nu wọn àwọn tí wọ́n ti bẹ́nu wọn lásìkò tí wọ́n ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí ẹ̀rìn pé nígbà tí wọ́n lọ bá ànábì wa Yusuf parí tọ́lá ti ní ẹ̀ ń tọrọ àforíjì pé làkọ́dá sàrọ́kà lọ́wọ́ ààrẹ iná kò ẹni tí ò sí darúgbó nù. Nígbà tí wọ́n lọ́dọ̀ bàbá wọn nílé láàrin àná ti sẹ́mù, ọ́ pípẹ́ kọ́ ló yá àbá náà. Bàbá ọ̀dán ló jẹ́ ìṣọ́. Bọ́ọ̀lá kí bàbá sọ pé ṣáwó fà. Bọ́ọ̀lá Ní àbádébí ayà ya máa rí ìjọpa lórí ọpẹ́ sáúfà. Wọ́n náà pín sáúfà ọkùn pọ̀ tó tún lágbára jù sà lọ. Àásájú bírù, ó tún sọmọ ẹgbẹ́ ẹ̀ sáúfà, kò sí ìkan ẹ̀wò kò sí ìyà. Mà kọ́kọ́ ẹni tẹ́gbọ́ ọ̀rọ̀ ń bọ̀. Nǹkan bẹ̀rẹ̀ táyẹ̀ jù náà tó máa tọrọ àforíjì náà. Wọ́n ní àgbàlagbà. Eléhùn tí wọ́n sọ yẹn káwọn ti sọ náà ọmọ láàrin yìí láàrin yìí a lè ṣe tààkìbù lórí ọ̀rọ̀ tààkìbù lórí ọ̀rọ̀ àwọn àpá òkú àtẹ́rẹ́ni rahimahullah òun náà ni pé tààkìbù ní pé kátó kọ́mẹ̀ntì lórí kọ́mẹ̀ntì jàrá àmọ́ tó wọn o ṣùgbọ́n ojú táwọn fi wò yẹn ti sàn ojú mi wá wà ń bẹ́ẹ̀ òun náà ni wípé ẹsẹ̀ tí wọ́n ṣẹ̀ ìran méjì lọ́dọ̀ ànábọ̀ ìkan bẹ́ẹ̀mẹ̀ tó jẹ́ sí pé bàbá wọn lónìí ìkan bẹ́ẹ̀mẹ̀ tó jẹ́ sí pọ́lọ́n lónìí ìdí nìyẹn tí bàbá lọ́tọ́ pé sáwọ́fà astarbiru sáwọ́fà astarbiru láàrín oúnjẹ ọ̀bí ọ̀bí ẹ̀mí nìkan kẹ́ẹ̀tẹ̀ tàbá yanjú tèmi tán ó tún kù kan o tolúwa tẹ́ẹ̀sẹ̀ wọ́n ti tẹ́ lọ́hùn torí pé bàbá yìí wọ́n ti bàbá rẹ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ lọ́hùn ó yàtọ̀ sí pé ọ̀sẹ̀ àgbúrò rẹ ọ̀sẹ̀ ẹ̀gbọ́n rẹ ó bá ṣẹ̀gbọ́n rẹ kò sí pọ̀ ọ̀sẹ̀ lọ́mọ̀ láìsí ni ẹjọ́ máa yanjú ẹ̀ láàrin ara yín láì mo ti forí jàn ọ́ forí jàn náà ni tòmọ́ tó bá yẹ pa ọ̀sẹ̀ bàbá tí bàbá bá forí jàn ọ́ bàbá náà nílò kó tún bá ọ̀bí lọ́hùn pé ìwọ ọlọ́run bá ń forí jàn. ọ̀pá ọ̀ láàrin yìí lórí àkókò àdùn ń bẹ̀yẹn ó ní halil gufran al-mazlu ẹ̀rẹ̀ tí àforíjì tí Yusuf ń sọ lẹ́ẹ̀kan pé yá tuntun lọ́wọ́ hùlàkún níbi àyà àti èyí tàǹkì ìyá ọlọ́run ó foríjì àti mo bá yín bẹ ọlọ́run kó foríjì àbọ́lọ́run ti foríjì tí àforíjì tí anábì Yusuf fẹ́mi lẹ̀ àbí ti bàbá rẹ̀ àbí ti bìnrin àmì wà ń bẹ̀ àbí ti bàbá wọn náà wà wọ́n pé nǹkan mẹ́ta ní bẹ́ẹ̀ Yusuf ní clean wọ́n dẹ̀ fẹ́ ọmọ náà wọ́n ṣe ẹ̀gbọ́n àti àbúrò náà wọ́n tún ṣe bàbá tí àbúrò ti sọ pé yasuf lọ́wọ́ wò lákún yẹn sàdọ́ anábì Yusuf àríṣọ́lá tó sẹ́rán òun náà lẹ̀fẹ̀ tí anábì Yusuf sọ pé mo lọ́wọ́ forí jìn àbí pàtó rẹ̀ náà wọ̀ àbí ti bàbá wọn náà wọ̀ à ń tà ní pé wàláhì kò sọ̀rọ̀ méjì ń bẹ̀ ju àbọ̀fún anú ẹ̀kọ́ tó rí kọjá yìí pítà ní ara ní jù ní òtẹ̀lẹ̀ yìí pé Yusuf ní àbí bàbá àbọ̀fún àbí bàbá lójú bàbá rí ọkọjá bẹ̀. náà anahun anfusahun náà. náà wàdáàlì kí anahun anfusahun kálábó mi àbí yẹn yẹn sábà bírọ̀ làwọn torí pé fún àwọn ní àtọ́wọ́ àfúrúkì lọ́dọ̀ bàbá wọn wọ́n ní pé ìdí Yusuf sọ fún abúlé yàtọ̀ tó lọ́wọ́ wùlà fún wọn lọ́wọ́ ní mo ti borí jì wọ́n yìí ni wọ́n tọ́ra fún ìjọba bàbá wọn bí a gbé bàbá òsì kìnnì bàbá ọwọ́ ọbẹ̀ bàbá ọwọ́ ọbẹ̀ ọ̀kadàlíkà tọ́bá tọ́lọ owó ń tọ́sílẹ̀ tí wọ́n láàrin àwọn àti bàbá wọn pè lẹ́sẹ̀ wọ́n pè lẹ́sẹ̀ torí pé wọ́n tẹ́ lọ́hùn mọ́ lọ́dọ̀ Yusuf wọn pè lẹ́sẹ̀ wà ń kùnà àkọ́sí yìí nà nìkan náà wọn sọ pé tọ́sílẹ̀ náà gbónú kánà wọn sọ bá

láti fi dùnú bù rẹ̀ fún ọ̀dẹ̀ tó ní lọ́dọ̀ Yusuf àrí sọ̀rọ̀ sọ̀rọ̀ sàlám. Bàbá kú. Ìyàtọ̀ ń bẹ láàrin ìmàbo tí wọ́n fojú Yusuf rí àti ìmàbo tí wọ́n fojú bàbá wa rí. Ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì. Hmm, àwọn ìyàtọ̀ ọbẹ̀ díẹ̀ ń bẹ nìyí, ọ́ ló di Yusuf.

آه، لا تثبيب عليكم اليوم الذي كانت في تفسير لا فالمجاكات ما خطأ نعم الخطأ يطلق على الذنوب وني خطأ وعمل له فاسد اجا بنت عارف عليك نعم ẹ̀rí pé wọ́n ní káàpì yìí náà mẹ́rin ṣùgbọ́n káàpì ọ̀hún bẹ̀yẹn ẹ̀ẹ̀dùnúbù ẹ̀ṣẹ̀ ni. kaapi yii naa خاطئين lọ wáyà sọ́tọ̀lù kọ́sọ̀tù ẹ̀tẹ̀ náà ni inna fìràúnà lọ́wọ́ sọ pé ọgbọ̀ òyìn àti àbọ̀bọ̀ àwọn àgbákò èèyàn tọ́lọ ń dáláyé kan ní àgbákò méjì gbàǹgbàǹgbà lásìkò kan náà ọ̀rọ̀ ni nàfíra ọ̀nà wà hámà náà wà jùnú dáhùn máa káànù ọ̀bí yìí إن فرعون وآمان وجنودهما كانوا خاطئين. Ìbẹ̀rẹ̀ bí ẹlẹ́sẹ̀ gbàǹgbàǹgbà ló kọ wọ́n ṣe káàpì yìí náà bẹ̀rù ẹlẹ́sẹ̀ ńláńlá. Ní àbá tó ń lọ pé Fẹ́ráwọn náà dẹ̀sẹ̀ ńlá, ta ni wọ́n á tún á ń dẹ̀sẹ̀? Ta ló tún á kọ́ dẹ̀sẹ̀ ńlá mọ́ lórí ilé ayé? Náà, lórí ìdí eléyìí, ilé òun bí ó ṣe lọ nìyẹn, torí àkókò wa, a máa gbé ẹ̀kọ́ wa ní ẹ̀kọ́ tó ń bọ̀ ní sáà Allah ta'ala níbi la tasriba alaykum al-yawm àwọn àlàyé mẹ́bí la tasriba alaykum al-yawm àwọn àjàmọ́ àyàmínà tí anábì yusuf obìnrin àwọn pé ẹmẹ́mà padà lọ sí palestine padà sí ní láì tààrà ọlọ́wọ́n ọba ìta gbọ́ ọlọ́run jẹ́ gbogbo fún aláyé àtàlù kìyàmà àyà tó ní òun náà ní gbólóhùn tí wọ́n fi dá alábìwá yusuf lóhùn Ọ̀sọ̀ yìí pé Yàwó bí ó sọ́ọ̀rọ̀ وهو أرحم